ààrẹ kí usman ododo ti ẹgbẹ́ apc kú oríire ní ìpínlẹ̀ kogi ìgbìmọ̀ ààrẹ ti kí gómìnà tuntun ti ìpínlẹ̀ kogi usman ododo kú oríire ahmed usman ododo tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà ní ẹgbẹ́ òṣèlú apc ti jáwé olúborí láàrin àwọn olùdíje láti ẹgbẹ́ social democratic party sdp muria jaka àti dino melaye ti people's democratic party pdp òṣìṣẹ́ àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè wa nàìjíríà inec ọ̀jọ̀gbọ́n johnson urama kéde òdodo gẹ́gẹ́ bí ẹni tó gbégbá orókè nínú ìdìbò náà ní ọjọ́ àìkú ó ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé olùdíje usman òdodo ti ẹgbẹ́ apc ló ní gbogbo ohun tó gbà tó bá òfin mu èyí ló sì ṣokùnfà bí ó ṣe jáwé olúborí láàrin àwọn olùdíje yòókù ọ̀rọ̀ olúwa ọdẹdẹ ló ti jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard.